عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون, ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين آه، الله عز وجل Jal òun náà ni ẹni tí ó gbé òfin kalẹ̀ tó ṣe pé gba àwọn òfin tí ń jẹ́ sharia islam ọ̀nà tí a fi ní ṣe àbòsí fún ọba tí ó dá wa náà ní bẹ nínú òfin náà bákan náà ọ̀nà tí a sì tún fi ṣe àbòsí láàrin ara wa àyà tí a fẹ́ kà ní òní ọlọ́wọ́n bá ń ṣòfin fún wa nípa ohun tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹlẹ almuamalat ipe bó ni a ṣe máa ń ṣe papọ̀ láàrin ara wa pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ dúkìá yẹn ni pé ọ̀rọ̀ owó ọ̀rọ̀ òwò láàrin ara wa náà ni àyà yìí ní ṣàlàyé àyà yìí jẹ́nu tí o fi mà ipe al ìwé òfin ni kìí ṣe ìwé àdúrà. ẹwọn kan tí ọlọ́wọ́ bá ń ṣe lálàyé fún wa níbí wọ́n ní wala ta'kulu amwalakum baynakum bil batil wa tadlu biha ila al-hukam lita'kulu fariqan min amwali an-nas bil ithmi wa antum ta'lamun ọlọ́wọ́ bá ní inú òfin mi ọlọ́run tí mo ṣe. nígbàtí ọmọ ènìyàn bá sọ pé òun fẹ́ jẹ́ ẹni tí ó láàzìkì àwọn ọ̀nà tẹ́ gbọ́dọ̀ jìnnà sí tẹ́ gbọ́dọ̀ máa fi kó àrùzìkì jọ òun náà ni ìmọ̀ gba owó olówó ní ti ọ̀nà àbòsí ọlọ́ba ni wala ta'kulu amwalakum baynakum bil batil ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara yín ní ìjẹ ìbàjẹ́ kí ọmọ jẹ owó yẹn kí ọmọ gba owó yẹn nígbà ìbàjẹ́ ibnu abbas radiyallahu anhu nínú tafsir ibnu kathir ibnu abbas ní hadha fi rajul yakunu alayhi maalun òun náà ni ọ̀rọ̀ nípa ẹni tó ṣe pé ọjọ́ yẹn ní gbèsè tọ́wọ́ ní kánà àléhìí mal ìyẹn jẹ gbèsè nìyẹn náà làwọn lárúbáwá máa ń sọ tọ́wọ́ ní owó ń bẹ lórí mi bana kánà àléyà daynun yẹn bí kánà àléyà malun yẹn mo jẹ gbèsè níjẹ báwọn àbí tí lárúbáwá laka àléyà kẹdà yẹn mo jọ ní iye báyìí náà lárúbáwá ń sọ ibn abbas ní pé hadha fi rajul wọ́n ní ọ̀rọ̀ yìí nípa èèyàn ni yakunu alayhi maalun tó sì pé ọjà ni lówó wa laysa alayhi fihi bayyina tó pé kọ̀ wá sí ẹni tó ń jẹ ẹlẹ́rìí ó owó lọ́dọ̀ rẹ̀ ó dúkìá rẹ̀ àmọ́ wọn ò rí ẹnìkankan tó ń jẹ́ ẹlẹ́rìí láàrin ara wọn ṣẹ̀mọ̀ nínú òfin ọlọ́wọ́n ọba nínú alukur'an náà ọlọ́wọ́n ọba ní idha tadayantum bidaynin faktubuhu ila ajalin musamma idha tadayantum bidaynin ila ajalin faktubuhu ila ajalin musamma faktubuhu ọlọ́run tó wá sí pé bá fẹ́ jẹra yín ní gbèsè ẹ fẹ́ yá nǹkan lọ́dọ̀ ara yín tó wá di pé ó ní ìgbà gbèdéke kan lẹ́tọ̀ọ́ dá padà faktubuhu ọlọ́run ní ẹ kọ kalẹ̀ láàrin ara yín ọlọ́run níbi kódà tó bá ṣe pé ẹ bá wò pé tọ́ ẹ ní fọkànbalẹ̀ láàrin ara yín ẹ wá ẹlẹ́rìí ẹ kọ́ àmọ́ kẹ wá ẹlẹ́rìí kẹ́kẹ́ wá yáwó kẹ́ sì ń láàrin ara yín kọ́mọ̀sí ẹlẹ́rìí àbí kọ́mọ̀sí ikú àkọkalẹ̀. Si kò bá mu tó tí ẹ bá padà wo yóò rí pé òfin yìí òfin tí ó jẹ́ òfin tí ó lágbára ni tó sì jẹ́ tí ó bá ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn mu torí ó rọrùn kéèyàn yá nǹkan yàn kéèyàn gba nǹkan yàn kéèyàn má dá padà mọ́ tí ikú òfin dé báyàn àwọn tó wá ń jẹ́ mọ̀lẹ́bí ẹni tí ó gba nǹkan lọ́wọ́ yàn àwọn ò ní mọ̀ torí ẹni tó gba nǹkan yẹn kò sọ ẹni tó gba nǹkan lọ́wọ́ rẹ̀ náà òun náà sọ pàtàkì jùlọ ẹni tó bá gba nǹkan lọ́wọ́ yẹn ẹni tó yá nǹkan lọ́wọ́ yẹn nìsín ó sì pàtàkì fún nílà Nabi sallallahu alaihi wasallam ló ní pé kò lẹ́tọ̀ fún mùsùlùmí kó wá ṣe pé ọkàn sùn tó yẹ pé nǹkan oní nǹkan sì ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ kó mọ́ kọ̀ nǹkan yẹn kalẹ̀ tí o bá tiẹ̀ kọ́ kó lẹ́ni tí ó sọ fún yẹn máa ń lẹ́ni tó súnmọ́ yàn á sórí bẹ́lẹ̀ ń ṣe lọ rèé o èmi kọ́ ni mo ní o mo yá ni o èyí tí ì dá padà tán èyí mo dá padà ní àkọ́kọ́ náà kiri yẹn ní àwọn àǹfààní kan nínú àwọn èèyàn ní máa rí ọ débi tí o dé láwọn tó bá súnmọ́ bí tó dé àwọn èèyàn ní máa rí ọ débẹ̀ torí òun ṣàlàyé bọ́ọ̀rọ̀ rẹ ṣe ń lọ fún wọn pàtàkì jùlọ ẹni tó bá dà ní pọ́ bá di bí ẹni tí wọ́n bá ní wọ́n bá jẹ́ lérò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ọ gbọ́dọ̀ jẹ́ kọ́ ọ̀hún kọ́ máa lọ káyọ̀ máa rí káyọ̀ máa rí iná ni ẹnìkan sọjọ́ kankan bí ẹ bá ṣe ń hàn sí ẹgẹ́ bẹ́ẹ̀ ló ṣe yẹ ká sì rí yẹn ọmọ tú sí bí ṣe máa rí náà nìyẹn tí ẹ bá ti di pé ẹ bá ti ń bọ́ sáwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ káwọn kan bá ń súnmọ́ kọ́mọ ọmọ bá ń lọ ń pa sùnà ni pé torí tó bá máa sọ àkọ́kọ́ náà ọmọ da iyè méjì lẹ̀ sódà àwọn tán súnmọ́ ọ̀hún ní iṣẹ́ kí ni wọ́n ń ṣe báyìí nìsín wọn ni sori ah, mọ́tò tí mo rà yìí mo gbèsè ẹni o mo kájọ láti mo kájọ ọ̀hún àjọ ọ̀hún two hundred lọ́jẹ́ o so wá rí lágbájá òun lọ́wọ́ ayá mi ní one fifty c i one fifty wá ní ìwà dá padà fún un láàrin gbàbá yìí ṣàpẹ́ tó súnmọ́ òun ṣe kí ni o ti clear ara rẹ nù. No irú ẹ̀ ṣẹlẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ níjọ́ kan àwọn kan ń wá níbi kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi mẹ́ wọ́n á ní Sàrùmí ń gbowó Saudi mo àwọn fi ọlọ́wọ́ bá búra ń gba owó ní Saudi wọ́n ń sanwó fún un ẹni wọ́n ní ń tẹ́ mọ̀lẹ́ ń sọ ìwọ́n ní gbẹ́mí ẹ sọ́hún àmọ́ kí ni ìyá ń lo gọ́ọ̀fù díẹ̀ tẹ́lẹ̀ òun ti lọ lera Toyota wọ́n ní gọ́ọ̀fù dà ní àwọn ọmọ tó fi sẹ́lẹ̀ ó ti tà á ó ti ra Toyota yìí kẹ́kẹ́ ṣe é mọ bó ṣe jẹ́ ni wọ́n ní sí mẹ́nu ẹ̀ àdéhùn yẹn ń gbowó fún yẹn lówó ẹni wọ́n ní à ah, wà láìsí wọ́n láìsí láwọn àti wọn láyọ̀ dájọ́ wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wọn adákẹ́ so kó wá jẹ pé irú ẹni ìwúnisẹ̀mí àti àṣekínni àsúmọ́ra wa kọ́mọ́ bó ṣe lọ so kò ní lè fọwọ́ lálẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìlú àfa sáàdì ni so lójú tí ọmọ lọ́tì ní sàlàyé fún pé tuntun lélẹ́yìí bó ṣe wà rí ni o torí pé kí ni láti fi clear kí ni àdìọ̀ ẹ̀mí ti ara wa gan síra wa lẹ́yìn láti fi clear tàwọn tó bá wà ní tó bá wà ń jìnnà so òun ni pé èyàn wá yára ẹni lówó ẹ̀ẹ́kọ́ kalẹ̀ so kò sẹ́lẹ̀rì irú nǹkan báyìí kò bá mu tó tó o bá ti kọ́ kalẹ̀ abẹ́ni wọn lé pé àkà àbà ẹni máa yá ọ lọ ẹni máa wọ́n tó yá ọ sọ fún yàn pé lágbájá mo gbà nǹkan báyìí lọ rẹ o so mo yá yín báyìí lọ rẹ o tọ̀ so irú àwọn nǹkan báyẹn ara àwọn ẹ̀kọ́ tí Islam tó kọ́ wa tí ẹ̀ràn mi ń ṣayé nù bí o lè sọ fún yàn bó ṣe ìyàwó rẹ sọ fún un so bó ṣe ẹni tọ́jọ́ rẹ̀ yàn kí ọ sọ fún un ibnu abbas radiyallahu anhu ó ní hadha fi rajulin yakunu alayhi mal ó ní eléyìí ọ̀rọ̀ àyà yìí jẹ́ ọ̀rọ̀ nípa ẹni tó ṣe pé ó jẹ gbèsè walaysa alayhi fi bayyina àmọ́ kò sí ẹlẹ́rìí nígbà tí wọ́n ń ṣe fajahada al wọ́n bẹ̀rẹ̀ sí jìnnà wọ́n ń jiyàn pé èèjẹ́ owó ó sojú ta ni mo fi gbowó lọ́wọ́ rẹ ṣàpẹ́ lómi burú lórí stéèjì hàn tí a pé yẹn bá yapò kí tó le tán kọ́ gba dúkìá yẹn kọ́ gba owó yẹn kọ́ wá dúró ti lọ́rùn pé èèjọ́ lówó kọ́dà lómi ò ní jẹ́ àkó lọ́tọ́lọ́pàá ẹni tó bá sojú gbà tèmi ya lọ́wọ́ rẹ̀ tò sí ọlọ́wọ́ ọba ọba tí ọlọ́run kọ̀ mọ̀ sí gbà tẹ́jọ́ ń gbà lọ́wọ́ ara yín ọlọ́run mọ̀ sí i. Ibn Abbas ni wọ́n yóò khasim ila al-hukam náà lọ́wọ́ bá wípé wala ta'kulu amwalakum baynakum bil batil ẹ má máa jẹ́ pé owó ara yín ọ̀nà tẹ́ máa fi àkó ara rẹ̀ tẹ́ máa fi àkó ara rẹ̀ ni pé kó jẹ́ pé ọ̀nà ìbàjẹ́ ni lẹ́mọ̀ fi kàn lẹ́mọ̀ fi gádà lẹ́mọ̀ fi àkó owó lẹ́kọ̀ọ́jọ lẹ́mọ̀ fi gbà gbogbo ọ̀nà tó bá lè jẹ́ ọ̀nà ìbàjẹ́ tọ́lọ̀ wọn bọ̀ tó wá di pé wa tadlu biha ila al-hukam tó pé bẹ́ẹ̀ bá wá ń fa òun ẹ padà wá fa lọ sọ́dọ̀ àwọn adájọ́ ikú wọ̀nyí khasam ila al-hukam wa huwa ya'rifu anna anna al-haqqa alayhi ó sì mọ̀ pé òun jẹ ọmọ pé òun ṣe òun lòun gba dúkìá ẹni yìí ń bẹ lọ́hùn wa huwa ya'lamu annahu athimun akilul haram tó sì mọ̀ pé ah oúnjẹ àrámù owó yìí owó àrámù lòun lòun kójọ yìí lọ́ba ní ẹ máa ń ṣerú nǹkan báyìí ẹ jìnnà sí ẹ jìnnà sí wọ́n ní Zayd ibn Aslam ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí wọ́n ní la tukhasim wa anta ta'lamu annaka zalim wọ́n ní má máa jà má tó o sì mọ̀ pé alábòsí ni ọ́ yẹn pé dúkìá ń dúkìá ń bẹ lọ́wọ́ yẹn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ yàn kí o sì dúró dúró pé yìí nígbà àbí àyíṣe fara ni méjì ọ̀rọ̀ yìí jẹ́ mọ́ so àwọn afáàní irú àwọn ọ̀rọ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ó sọ wa lára gẹ́gẹ́ bí alukur'an náà ti sọ wa lára bí káwọn máa dẹ́rú ẹ̀ wò so bí ntí òfin wa ni mo lọ lè bọ́ sínú irú eléyìí wọn náà ní kéèyàn ó de àwọn òfin ọlọ́wọ́n ọba òfin pé tó bá fẹ́ gba lọ́wọ́ yàn ẹ̀wọ́ òfin tó bá fẹ́ ya ẹ̀kọ́ kalẹ̀ so tí yíyún yóò máa jẹ́ kí òǹkàlókù kọ́ máa bọ́ ní oko ń ṣàbòsí àbí wọ́n ṣàbòsí fún mi. litakulu fariqan min amwali nas bil ismi olúwa ni ẹ jìnnà sí káwọn èèyàn kan kọjá pé àwọn máa jẹ owó àwọn èèyàn wọ́n máa gba owó àwọn èèyàn bil ismi nígbà ìbàjẹ́ wa antum ta'lamun tó pẹ́ mọ̀ gbowó àwọn èèyàn ẹ sì mọ̀ pé ìgbà àbàjẹ́ lẹ́ ń gbà yìí ìpè á kai ọ̀nà tẹ́ ń gba owó yìí ọ̀nà tẹ́ ń gba gba owó àwọn èèyàn yìí kọ̀ dáa ẹlòmíì aburú ti ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò talẹ̀ fáwọn èèyàn bíi mẹ́ta wọ́n tún lè wá oògùn wọ́n tún láwọn ọmọ bú lọ́dọ̀ ọ̀nà ìtẹ́lómi ń gbà ṣẹ̀mí ayé tiẹ̀ nù o wọ́n ní àwọn tọ́ọ̀gì ó lè wá ta ilẹ̀ fún àwọn bí mẹ́jọ yóò wá sọ fẹ́ nìkan pé ìwọ ya tètè bẹ̀rẹ̀ sí máa kọ́ nǹkan ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ní tètè máa bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo ẹni tó bá wá oṣù àgbákòrò àwọn yóò mọ wá dé ọ̀rẹ́ èmi wọn lè yìí ọ̀tá lónìí wọ́n lè yọ àdá i wọ́n lè yọ ìbọn sí i tá a bá jásẹ̀ rẹ̀ yín so irú àwọn ọ̀nà báyìí ìgbà owó yẹn nígbà jàmbá ni wala ta'kulu amwalakum baynakum bil batil wa tadlu biha lil hukam li ta'kulu fariqan min amwali an-nas bil ithmi wa antum ta'lamun so ara ọ̀nà ìjẹ owó àwọn èèyàn ní ìjẹ ìbàjẹ́ òun náà ni kó ṣe pé 419 gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà 419 tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn agbanilójú ẹ̀yà kéwọ́n tó bá fẹ́ lu jìbìtì kò sí yóò wá àwọn ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kankan ẹni tí ń ṣe fọwọ́ náà ọ̀nà ń pè jìbìtì kọ́lá àwọn tó ò ní gbẹ̀yìn láti pé kọ́ ohun tó ṣoògùn tó bá rí oògùn tó jẹ́ torí oògùn ọ̀hún gẹ́gẹ́ lára jìbìtì yu'minuna bil jibti wa tagut gbogbo ẹni tí bá lu jìbìtì láyé yóò máa fi oògùn yóò máa fi kẹgbẹ́ yóò máa fi oògùn tẹ̀lé ìṣesí rẹ̀ wọn ni kí ó hàn kó fọwọ́ gbá yẹn lára kó fọwọ́ gbá alákòóso sí báyìí kò ní kíde wá kún sọ́wọ́ rẹ̀ wọ́n ní sórí gbogbo ara rẹ̀ ti bẹ́ẹ̀ nù bó ti kún sí gbogbo ara rẹ̀ nù ó tó fọwọ́ gbá lẹ́sẹ̀ ó tó rí yóò bọ̀ wá gbọ̀n kò yé. Ah, ayé ayé ti ayé ti kó gbogbo ohun tí ń bẹ lára wọn ti ìdíná kó sí ọlá o lè lọ́jọ́ méje tó fi bọ́ sáré kìí àwọn báwọn wọn bá wọn sáré kìí inna lillahi wa inna ilaihi raji'un wọn bá wọn sáré káàkiri sùbẹ́sì ni ogun idán náà ni sùbẹ́ni wọn sáré káàkiri wọn kàfi káwọn oríye báyìí wọn bá wọn ẹsẹ̀kẹsẹ̀ yọ̀nà lè wá yóò wà fún wọn sùrù eléyìí náà ìjẹ́ ìbàjẹ́ ni ìjẹ́ olówó níjẹ́ ìbàjẹ́ ni ẹ̀rí kí n gbà tójú ẹlòmíì bá là ẹni yóò wá ní pẹ́tọ̀ òun gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba so bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán láwọn ń ṣe jálàbí lónìí yìí láwọn ń ṣe sí àfáà àwọn ń ṣe jálàbí láwọn ọmọ ọ̀dọ́ kékèké kékèké tẹ́ bá ń gbọ́ àwọn jìbìtì oríṣiríṣi tí ń bẹ ní ọwọ́ wọn àwọn ìgbanilójú tí ń bẹ ní ọwọ́ wọn kìí ṣe kékeré tó bá ṣe tọ́wọ́n gbé ó ti jẹ pé àbíkọ́ ni ó ti ṣe kí wọ́n ni ó ti jẹ owó kan so náà ni ẹ̀rẹ́ lómi tó bá jẹ owó tán àwọn tó jẹ lóhùn èrè wọn náà wà gbóná wọn á dìde sí i àwọn ẹlòmí lè mú tó ní tọ̀ àwọn àwọn àwọn EFCC láfi gbé e so ẹlòmí ni, ní ẹ lọ lè wá àwọn SARS kí bá mi gbé yẹn lórí ẹ wá sọ́jà bá mi gbé wà ní ẹsẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo gbé lọ́wọ́ rẹ̀ àmúti náà mo ń gbọ́ ọ̀rọ̀ kan ní ìjẹta ẹ́ ó ti jẹ ìjà àrùn lára àwọn ọmọ ọlọ́rin yìí náà ni ẹni ń sọ pé ikọ́kọ́ ń sọ ìgbàlójú tó gbọ́ òun gẹ́gẹ́ lójú fúnra àwọn ọ̀rẹ́ rẹ̀ ní o láwọn jọ pàdé ní skul ó ní ó sì gbá òun ní ojú wọ́n wọ́n pé ah ẹwọ ọmọ yìí oníjọ́ tó wá ti mọ̀ pé wọ́n gbá òun lójú ó ní òun wà lọ́jọ́ wọn báyìí ìyàwó rẹ̀ ní òun ọmọ ilé ibi tó lọ òun tó wá láàárọ̀ ní kò súnlé so ọ wá ń sọ pé lẹ́yìn ìgbà yẹn gbàtà ń pàdé òun ń sọ fún pé òun ti ra ilé sọ́nà ibì kan ó tún lo mọ́tò ńláńlá kan nílò káàkiri àṣé ó lu àwọn ẹlẹ́ni ní jìbìtì ni àwọn yóò náà wá ṣe kíni àwọn náà wá dìde sí i wọ́n lè pe àwọn àwọn sọ́jà wọ́n á mú wọ́n gba mọ́tò lọ́wọ́ rẹ̀ gbà tó yá ó ti lọ léra lé wọ́n ní kó kó wọlé kalẹ̀ lóhùn ní kó kalẹ̀ àwọn náà ni àwọn sì máa fi ìyà jẹ ọ́ gbà tó wá fi ìyà jẹ lójú kan lọ́wọ́ wá jẹ́ wọ́n pé ibi tí wọlé wà ní wọ́n á gbà wọlé òun lọ rẹ̀ wọ́n sì sì wé òun wọ́n sì sí mọ́tò rẹ̀ so lòun tẹ̀sán wọn ṣàlàyé pé ó gbà wọn ẹni kóró gbóhùn gan náà báwọn bó ṣe rí lóríṣiríṣiríṣi nù ẹ ní mú ló ẹ ní mú lérí iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ ní rójú tu pé iṣẹ́ wo wọ́n ń ṣe láwọn ọmọ ọlọ́run ní sọ o so wọ́n lè lọ sí èkó wọ́n lè lọ sí àwọn ìlú kankan kiri wọ́n sì máa wọ́n ti ní àwọn èèyàn lóríṣiríṣi àwọn orí ah but sẹ́rí àdánwò ni kí èèyàn mọ tẹ̀lé òfin ọlọ́run ọba kí wọ́n tẹ̀lé òfin ọlọ́run lẹ́yìn náà ẹni tó náà bá mọ òfin ọlọ́run òun náà sì mọ kó sínú páńpẹ́ wọn ẹni tó bá jẹ́ ẹni tó mọ òfin ọlọ́run ọba ni ìgbà tó bá ti ń gbé wọ́n wọ́n tó kó nígbàgbọ́ sí oògùn bó náà ti lè fọwọ́ gbọ́ tó ní àwọn ọyọ̀dẹ lára rẹ̀ tó bá lóyún ni ìdánlẹ̀ ń ṣe yìí ìdán ìdán ìdán ìdí o ẹ̀jẹ̀ níbẹ̀ lára mi ìdán kan ẹ̀ ọ́ lé dákun bí kúlẹ̀ dà sọ́hùn so o ò ní gbẹ́ tẹ̀lẹ̀jẹ̀lẹ̀ tẹ̀lé wọn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn míì ní àwọn ìyá arúgbó àwọn ìyá arúgbó tó ipá àwọn náà wá ti bọ̀ tán kọ́dà ẹlòmíì tó bá tó ṣe pé òun gangan ní ọ̀wọ́ ṣe bí arúgbó fún rẹ̀ ó lóhùn bí mẹ́ta ó lóhùn bí mẹ́ta lóríṣiríṣi tó bá pè ọ́ nìṣẹ́ gan-an yóò sì ní ó ní kíní ó ní síìmù lóríṣiríṣi bá pe ganan tó bá wọlé pẹ̀lẹ́ ọmọ yìí wọn pe ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ alájà ẹlẹ àwọn àjẹ àwọn àjẹrè yìí àwọn àjẹrè ah ẹni ló wà wọn pe yé àwọn àjẹ àwọn àjẹ náà bá mi sọ̀rọ̀ mo dáràn ẹ tó a pé ẹni tí ò gba àjẹ gbọ́ ni kí ló wì ẹ ìgbàdéwájẹ yẹn àjẹ ńkọ náà wà ń kiri ẹ̀yà jẹ́ yín bólẹ̀ wà so kò ní kò ní kò ní jí ọ́ kò wá súnà tẹ́lẹ̀ ìfìlè rọ̀ fún yàn àfi kéèyàn jó súnà aláìwọ̀n súnà súnà ló lè jẹ́ kó clear sí ọ tólógún tá à ń wí tó bá ti sọ fún ara yóò mọ ẹja ni ẹ̀yà yóò mọ aya aya ayé ni wọ́n mọ ẹja ni ké hey wọ́n tó láwọn àwọn àjẹ́ náà bá pè mí lánàá àwọn àjẹ́ kí ni ń jẹ́ àwọn àjẹ́ so gbogbo oríṣiríṣi àwọn ọ̀nà jìbìtì tó táwọn ọmọ yẹn ń kọ́ lóríṣiríṣiríṣi nù wọn ò fẹ́ kéwúké wọn kọ́ra ìwé ẹ̀tọ́ ra àwọn mínú wọn ilé ìwé lọ́lọ́ o wàláì kò délé kéwúrí yíṣu mọ́ ní àwọn náà jálàbí náà náà ń ṣe nìsín jálàbí náà náà ń ṣe nìsín ó ní wọn fa tẹ̀sùbà káàkiri ó fa tẹ̀sùbà kí gbogbogbò àlọ́sọ lóru ẹ̀ sogboro eléyìí ọ̀nà jìbìtì pọ́lọ́wọ́n bá sọ wa lára rẹ̀ náà ni ike agbọ́dọ̀ máa fi rú àwọn ọ̀nà yìí ká máa fi jẹun wala ta'kulu amwalakum baynakum bil batili wa tadlu biha ila al-hukam tó wà á di pé padà gbọ́dọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn àwọn tó ń jẹ́ àwọn adájọ́ pé bá wa dá kódà kó ṣe kọ́rọ̀ àrísìkì ọ̀rọ̀ jíjẹ mímu ọ̀rọ̀ owó ẹ wàá fa de pé wàá fa lọ́dọ̀ ọ̀dọ̀ adájọ́ litakulu fariqan min amuwaali nas bil ithmi tó pé ọ̀nà tẹ́ sí ń gbà jẹ àwọn èèyàn yìí ọ̀nà àbòsí ni ọ̀nà ẹ̀ṣẹ̀ ni wa antum ta'lamun tẹ́yìn náà sì mà tẹ́ mà pé á ọ̀nà táwọn rìn yìí ọ̀nà tí ọ̀dà ni. mo ní ẹnìkan báwọn náà náà máa ń sọ báwọn àjọṣe kéèké ni àmọ́ ní sọ́wọ́ rí mi irú àwọn iṣẹ́ burúkú tó náà ń sinú ìwà ni àwa ti dàfa ti yàtọ̀ àbáti àwọn òkéwú àmọ́ àbáti ìyàtọ̀ mo ní mo là kí ni jẹ́ ìyẹn ṣe kéwú tí ṣe ń jà fa ìyẹn ṣe kéwú tí wọ́n jà fa irú wọn mẹ́wàá ni wọ́n mọ tó bá tètè tó bá ṣe gbá òyìn lójú tán wọ́n mọ ọtí mu wọ́n mọ sìgá mu gbogbo ẹ̀ ni wọ́n ni wọ́n mọ ṣe káàkiri ṣùgbọ́n àǹkà yìí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí kí ló ń fà òun náà ni àìní igbá òwò kan àìní igbá aṣẹ́ tó yanjú lẹ́yìn náà ẹ̀mí wọn sì ga ẹ̀mí wọn ga gbogbo táwọn tí ń ṣe tán fẹ́ ṣe làwọn náà fẹ́ ṣe ẹ̀ sì níṣẹ́ bí àwọn tí bí àwọn tọ̀hún ẹ sì fẹ́ kọ́rú lé tí wọ́n ń kọ́ ẹ fẹ́ gbèrú lé tí wọ́n ń gbé ẹ fẹ́ jẹun bí oúnjẹ tí wọ́n ń jẹ kódà ẹ fẹ́ ṣèyàwó bí àwọn náà ṣe ṣe tiwọn náà ṣùgbúrú àwọn kan yìí mùsùlùmí gbọ́dọ̀ ọgbọ́dọ̀ jìnnà sí i ẹni tí wàá rí ṣe òun náà ní pé ẹni tó ṣe pé ó dúró ti súnà nàbì sallallahu alaihi wasallam súnà nàbì lè jẹ́ kéèyàn ọ̀rọ̀ ju tayọ àlà ní jẹ́ kéèyàn ọ̀rọ̀ ju kò sí ní téèyàn lè ṣe tó lè suppress gbogbo àwọn kan ń sọ yìí lẹ́mìíyàn tí ìbáyọ̀ súnà nàbì sallallahu alaihi wasallam ẹlòmíì tẹ́ bá rí pé ń ṣe sùúrù kò tí ì rí lè kéèrán náà bò sí ni ẹ̀mí rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú ilé wọn sọ pé kò sẹ́ni dání kíni dání ẹ̀fọ́ tọ́sí ẹ̀ta ni ẹ̀ta ni ẹ̀ta ẹ̀ta ni ọlẹ́sẹ̀ wèrè òbu ọ̀ngbọ̀n ọlọ́gbọ̀n gbèsè ẹ̀ kalẹ̀ sòwò náà ni pé kò tí ì ráǹfààní ń tiẹ̀ ni tẹ́lá ní lákọ́jà sí kíni kan olùyẹ̀wọ́ olùyẹ̀wọ́ náà fẹ́ yẹwọ́ wọ́n náà fẹ́ yẹwọ́ so gbòòrò ẹ̀ náà ni ẹ̀ sì mọ̀ ráwọn èèyàn wọ́n sì mọ̀ kún wọn lé náà ni kí ọmọ ní òun wá owó àfikọ́ kẹ̀yìn sọ́lọ́run bí tó bá róhun tán ọ wá sí kíni ọ ẹsẹ̀ wá padà ó kọjú sọ́lọ́run ta ló kẹ̀yìn sọ́lọ́run tó lójú kọ rí kò sí ń tọ̀hún ìwọ gan tó ní ọ kẹ̀yìn sọ́lọ́run kò tó rówó sóòrò pé ó ti kọ́ kọjú sọ́lọ́run nísìn wàláì ọmọ pé wọ́n kọjú sọ́lọ́run wàláì tẹ̀lẹ̀ òun gẹ́gẹ́ mọ̀ pé di sí wọ́n kọjú sọ́lọ́run torí kò jẹ́ kọjú sí mẹ́ni torí àwọn èsù tó kọjú sí òun tó bá fẹ́ yíjú padà lọ́dọ̀ owó ni wá ò lè yíjú padà lásán o ó ní nǹkan tá gbà lọ́wọ́ rẹ̀ inú kó mọ́ kírun mọ́ inú kó mọ́ sọ àwọn ọ̀rọ̀ ńláńlá tó ikú ọ̀rọ̀ tí ó ní ọlọ́mọ sọ o lè sọ so àwọn tó súnmọ́ wọn wọ́n mọ ogun fìtínà tá à ń sọ yìí lára wọn wọ́n mọ ogun fìtínà yìí ìní ekirun wọn kèé kí kódà kèé tó fi pamọ́ ẹ̀wọ́n yìí tá à ń sọ yìí ó sọ ó sọ gbàngbàngbà báyìí ni tẹ́gbọ̀n pé eléyìí ekirun eléyìí ekirun torí pé kí ni ó tó bá kí àyílá oníṣòlá tẹlifásitì kan ju lójú òun lọ olówó tó bá kí àyílá ọgbà ládàáyọ̀ kan alásàrì ládàáyọ̀ kan mọ́gàrì ládàáyọ̀ kan ìṣáì ládàáyọ̀ kan àṣùbà ládàáyọ̀ kan ọjà ládàá mélòó ládàá márùn ún ní àmọ́ tó bá ké sọ̀rọ̀tòlù fàátì ó rìn ládàá ọgọ́rùn ẹ̀ta ní wàá kírun mọ́ sẹ́ni tó gbà bẹ́ẹ̀ ti ń pè tí ń sọ fáwọn èèyàn sí àwọn níyìí kírun nù kìí kírun so kí ló sì fà á òun náà ni pé wọ́n wá àwọn ọmọ tán súnmọ́ àwọn yìí tán mọ̀ pé àyè kírun yìí torí kò sí bó ṣe lè farapamọ́ tó dírẹ́fà rẹ̀ rí àṣírí rẹ̀ dírẹ́fà inú àwọn tí mo rí àṣírí àwọn àfa láyé dírẹ́fà àbáwọn ọmọ kéwú tó bá ń jẹ́ bíi four three four and six wọn ọmọ kéwú kan bẹ tó ń súnmọ́ àfa wọn mọ̀ kẹ́ hàn egini five six àbí kíni ọmọ ń pè wọ́n five and six wọ́n ni hàn pé kíni wọ́n ní kíni wọ́n ní àwọn ẹni ọlọ́run àwọn alájì àwọn ṣéwù ẹni ọlọ́run hmm, hmm. <laughs> ó kọ́ bọ̀ wọ́n ní ìlàgbáyà rẹ̀ ni ọlọ́run òun mọ̀ ọmọ sí rẹ̀ ọmọ gbogbo àwọn àlè rẹ̀ gbogbo àwọn jìbìtì rẹ̀ gbogbo àwọn oògùn rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ̀ wọ́n ní kàrámù hmm, ní kàrámù wọ́n gbé kàrámù pọ̀ so lẹ́yìn náà àwọn ọmọ wọn tó mọ̀ mọ̀ wọn àwọn ọmọ wọn pàtàkì lọ ọmọ tó bá súnmọ́ wọn náà ọmọ tó bá súnmọ́ wọn ẹ̀wọ̀n gẹ̀yà torí yóò mọ gbogbo tí bàbá òun ń ṣe yóò mọ̀ so Allah subhanahu wa ta'ala ó ti fún wa ní ìlànà tó yẹ pé kò wá sí ọ̀nà tí ẹ̀bí lè rí lànà yẹn tọ̀ wallahi àfi pẹ̀lú súnà nàbì sallallahu alayhi ìṣe súnà nàbì náà ló lè mú nǹkan yẹn rọrùn fún yàn so ẹ wá wọ anabi sallallahu alayhi wa gbàtí wọ́n ń sọ̀rọ̀ al-hukam ipe tẹ́ máa gbé ọ̀rọ̀ lọ bá adájọ́ ìgbà míì gan ẹ lè gbé ọ̀rọ̀ rẹ lọ kóòtù tó yẹ pé ẹni tó sì láre òun yóò sì jẹ̀lẹ́bi tó yẹ pé òun ló sì ní dúkìá lóòótọ́ wọ́n gba lójú ni àwọn yóò tó lẹ́bi tó láwọn kíní wọn tó láwọn lọ́yà ọlọ́yà wọn sì mọ kọ́ pé wọ́n ṣe gbé gbà ní ẹ béèrè pé kó mẹ́rìí kó mú receipt tẹ̀bi transact wá tó bá lẹ́lẹ́rìí sọ pé rọ́ọ̀ ni pẹ́lẹ́rìí òun pé ọ̀mọ́ rí so adájọ́ wa kó sínú hiyar pé àà mo na fẹ́ ṣe báyìí irú ẹ̀ gan anabi sallallahu alayhi wa sallam irú ẹ̀ ṣẹlẹ̀ sí i ṣé àmọ́ náà ni kò sí ọ̀nà tí yẹn fi lè lo ìsẹ̀mí ayé tó fi lè rọrùn ju kó ń kálukó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run Ọba lọ kódà ìjọba ìjọba ìjọba táwọn kan máa ń kí gẹ́gẹ́ ìjọba ní ọ̀dà níkankankan tíjọba yìí bá dá tó bá ń fìyà jẹ lẹ́sẹ̀ síjọba ọkàn mẹ́lẹ́sẹ̀ ọkàn máa fìyà jẹ ni ìjọba ó wá wọ́n wádìí pé sẹ́ni yìí àbí ká wọ́n gbé lọ kóòtù yóò sọ tẹnu ẹ̀ ẹni náà sọ tiẹ̀ ẹni tó bá hàn sádájọ́ náà wà ní pé ah, ọ̀ lẹ́bi ó sì pé ó lè ní kí wọ́n ní òun purọ́ mọ́ ni kò sì parọ́ mọ́ ó ráwọ́ torí ó tó san owó ìbàlókọjẹ́ fún un òun sì ló sì lu jìbìtì irú ẹ̀ lànà Ànábì sallallahu alaihi wasallam ń sọ ọ́nà hadith tó jẹ́ hadith Sahih Bukhari nínú Bukhari àti Muslim naanị ni mọ yàrá lẹ́nu pé ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn yìí wàláhì làwọn báwọn yẹn kàn sí lè ń kó sórí rédíò bẹ̀rẹ̀ wá sí ẹbí ọpọlọ ta ló ti kọ́ ẹ̀kọ́ yìí àwọn èèyàn ń jẹ́ wọ́n sì láwọn ayé ni ẹlòmíràn fi ń jẹ́ ní wákàtí wákàtí kọ̀ọ̀kan lójoojúmọ́ wọ́n a ah, ah. ẹ wàá wojú tu pé láti wákàtí kan di wákàtí kan ní adúrú nǹkan tí ń bàjẹ́ láyé tó yìí tó pé tí rí gbẹ́yà orí gbẹ́yà ni omi tó yẹ kó o mu tí gbẹ́ wọn fi jáde dáadáa síjọba ìjọba wà fún ọ àní mo ládàárí àrígbẹ́yà sí wọn sọ̀dọ̀ ìjọba yìí náà ni ẹ wo orú ọ̀rọ̀ tá à ń sọ ní sí pé kí ọmọ lu jìbìtì ọlọ́wọ́n bá ní ẹ má gba owó ara yín nígbàkúgbà yín ni pé individual kó ń ká lukú ẹ̀ńgẹ́ kókó bẹ̀rù ọlọ́wọ́n bá fún ara rẹ̀ náà fún kálukú ní táwọn afa gbọdọ̀ sẹ́nu pé gbin ìbẹ̀rù ọlọ́run sí ẹ̀mí ẹnìkọ̀kẹ́ ẹnìkọ̀kẹ́ ẹnìkọ̀kẹ́ ẹnìkọ̀kan so tó ń kálukú bá ti mọ̀ pé ìgbọ́dọ̀ gbowó ẹni gbà bò sí kò ní gbà pé tí n bá jẹ́ iye àgbá kò ní ń jẹ tí n bá jẹ́ iye ń jẹ iná sínú mi ni so tó ń kálukú mọ̀ bẹ́ẹ̀ so ẹnìkan kan ò ní lè máa ṣàbòsí fẹ́nìkan ẹ wo àwọn sàhábà ni anabi sallallahu alaihi wasallam ó tọ́ wọn débi pé nǹkan alukó sì mọ̀ sọ pé ha ah, ni mo ṣàbòsí ẹ wo lóyún tó ṣe láàrin Umar àti Abubakar Siddiq radiyallahu anhu Abubakar ọ̀ṣẹ́ Umar Abubakar wa bẹ̀ Umar sì kọ̀ntínú láti máa bínú Abubakar wa lọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé bá mi Umar Umar ń bínú ń bínú ń bínú ìbínú tí Abubakar ìbànújẹ́ tó bá Abubakar inú anabi ó dùn anabi wa sọ fún Umar pé kí ló dé báyìí àgbà ah, tí yẹn ti bẹ̀ ọ́ àwọn ah, yẹ kó lè gbọ́ Abubakar wa ó wá di péjú ànábì tí ń chẹ́ǹjì bí ṣe ń bá Umaru sọ̀rọ̀ Abubakar tó wá sọ pé ha ah, inni kuntu azlam èmi ni mo ṣàbòsí fún èmi ni mo bò ó sí kí ló fà á òun náà ni pé Abubakar ti rí i pé òun ti fẹ́ máa gba ẹ̀tọ́ tó yẹ kí Umaru kó gbà bó ṣe yẹ kó ń kálukú rí nù tó ń kálukú bá bẹ̀rù Ọlọ́run lóhun nìkan lóhun nìkan fúnra rẹ̀ kò ní gba owó olówó bílẹ̀ ta sí pé yóò wá dìjà tó bá gbà yóò sọ pé mo gbà á ń da nǹkan padà fún ọ torí ọlọ́run ẹ ní kọ́lọ́dọ̀ dọ́ba iná ni anabi sallallahu alaihi òun níjọba òun ládájọ́ nígbà wọn anabi wa ń sọ fún wọn pé hey ẹ̀yin èèyàn ala innama ana basharun èèyàn ni mí o wa innama ya'tini al-khasmu ẹ̀ka kó ìjà wa bẹ́ẹ̀ mi ni o ẹ kó ìjà wá bá mi pé ẹ̀yin méjì ń jà anabi wa ni wàlà ẹ̀là ba'dakum an yakuna alhana bi hujjatin min ba'din ẹlòmíì lè wá jẹ́ pé ìgbà tí mo bá ní wà á dùn yóò rí ọ̀rọ̀ ló dùn o òun owó olówó lóòótọ́ o àmọ́ ìgbà tẹ́ bá fà á ẹ fà lọ́dọ̀ ọlọ́pàá ọ̀fọlọ́pàá gbé tán ìsà ń sọ pé èmi kọ́ kí ni the next thing wọ́n ní ẹ lọ sí court so táwọn ọlọ́pàá bá darí wọn sí court so wọ́n lè kọ́ lọ gba lọ́ọ̀yà òun náà gba lọ́ọ̀yà tiẹ̀ náà ànábìlì gbàtẹ́ wa péjú wa bá mi yìí ẹnu ẹnìkan lè dùn fa akadilahu ìwà dájọ́ fún pé ìwọlọ́lá rèé anabi wa ni àmọ́ ò faman qadaytu lahu bi haqqi muslimin ẹni tí mo bá lọ lè gbé ẹ̀tọ́ mùsùlùmí fún tó pé òun lọ lẹ́bi èmi sì gbáre fún òun lọ láre mo sì gbẹ́bi fún sórí wọn tó lẹ́bi tó gbáre òun fa innama hiya qita'atun minan nar anabi ni iná mo gé iná kan lé ọ nù iná ni mo gé lé ọ lọ́wọ́ nù falyahmilha aw lèkíni lèyẹdẹ́rẹ̀ha ó ní tó bá wù ọ́ tinú sọ̀rọ̀ ìbùkọ́ nínú wípé gbàá àbí kò mú un àbí kò jù kalẹ̀ pé ah èmi kọ́ ni mo ní iná ni mò ń bá lọ pé ṣe rí ká ní à ń kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ ìjọba ọ̀rọ̀ à ń kó lọ sí ìjọba ní tẹ̀kọ́ tó bá ní pé àwọn èèyàn ń gbà lójú nílùú yìí nìsín irú àwọn ẹni tó máa ń ṣe wá sí wákàtí kan yìí mo ní padà sí. Si ó ní eh, ìjọba náà ni ọmọ mú wọn takójọba bá ti ń mú wọn tí EFCC ṣe kíní kan wàláì inú òfin Islam ó kọ́ nípìnlẹ̀ ó kọ́ nípìnlẹ̀ kónkálukú ọgẹ kó bẹ̀rù Ọlọ́run lẹ́mí ara rẹ̀ kó mọ̀ pé ẹ̀tọ́ mi lélẹ́yìí tó akójọ́ tẹ̀ ti ń ba bọ̀ yìí tó akéwà sí ẹbẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run lẹ́wọ́n sí fáwọn lójoojúmọ́ ẹ jìnà sẹ́bọ ẹ jìnà sí ìwà kèfèrí tó akójọ́ náà lẹ́wọ́n sí lójoojúmọ́ wàláì ẹ ti rí nàtíjà ń ń bá kì yìí ẹ ti rí àmọ́ mo tún dìmọ́ ẹtùmọ̀ lọ́dún mẹ́wàá sóni tó wá pé tó bá ń gbà lọ náà nì dèdè ibi tí ọ̀rọ̀ wọn mọ̀ wà náà nù ẹ nígbẹ́ nìkan tí ó mọ̀ tẹ̀lé wọn tí ó ní ọ̀rọ̀ lè kéwù ní ń gbọ́ kọ́ wá yà á lùsùn náà ẹ lè gbọ́ ẹnìkan ẹ tún lè dì mọ́wọ́ tí ó ní ọ̀rọ̀ lè kéwù ànábì lè mímọ́ ń gbọ́ ní wákàtí kọ̀ọ̀kan àbí níjọ jímọ̀ jímọ̀ jímọ̀ kọ́ wá yà á lùsùn náà yọkàn ya àwọn ọmọ ń right activist ntí ọ yánu ntí ọ yánu àwọn èké wa rí pé súnà rè sisi human rights ìbẹnu àníkéyàn ó jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ ọba nínú ẹ̀mí rẹ̀ ń la kọ́kọ́ náà lòfin náà lé òní máa lọ òní gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ òní gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ so ẹ ẹ wọn náà ẹ̀tọ́ ẹlẹ́tọ́ òní wà lọ́wọ́ rẹ̀ so. bí ọlọ́run wa subhanahu wa ta'ala bó ṣe ṣàlàyé fún wa ní eléyìí alimami ibn kathir wọ́n ní fadallati adi al karima wa hadha al hadith ala anna hukm hakim la yughayyiru shay fi nafs al-amr imam ibn kathir wọ́n ní ayata kayi ń jẹ́ kó yé wa pé ẹjọ́ adájọ́ yẹn ni pé ìjọba. ìjọba ò lè yí nǹkan kan padà fala yahillu fi nafsi al-amri haraman huwa haram ìjọba ò lè ní kí nǹkan tí ń jẹ́ haramu kó má jẹ́ haramu mọ́ wala yahillu wala yuharrimu halalan huwa halal bẹ́ẹ̀ náà ni nǹkan tó jẹ́ nǹkan àláàlí ìjọba kan ò lè sọ ọ́ di haramu wa innama huwa multazimun mulzimun fi zahir gbangba lẹ́tì mọ́ rí làyò tí mọ́ sá àmọ́ nínú ẹ̀mí èèyàn wà ń tọ́ bá kọfí nafsi al-amri fadhalik wà ilà wal hakim ajrahu wà ala al-muhtal wizrahu ẹni tó bá wá ń jẹ pé òun lọ́lọ́ lè dètè tó mọ àwọn àlùmọ̀ǹkọ́rọ́ yìí òun lẹ̀ṣẹ̀ yẹn wà lọ́rùn rẹ̀ adájọ́ tó dájọ́ kò tó kàn tiẹ̀ tóun tu torí ń tẹ́ ẹ sọ náà lọ́ sóhun Wa á pè á ṣe pé ẹ̀rọ yìí fi múlẹ̀ nísìn ẹ ló lu yín jìbìtì ẹ̀rẹ́ rí ọ̀rọ̀ yìí fi múlẹ̀ inú wọn gbà kan lọ́wọ́ yín fẹ́ ṣe báyìí adájọ́ ìdààmú ọba adájọ́ àmọ́ ah, ti ń gbowó lọ́wọ́ mi òun ni akọ́kalẹ̀ sáyìn tiẹ̀ náà ni so lágbájá ọwà ń bẹ́ẹ̀ sọ pé yẹn yẹn ju fún àwọn tó wá jẹ́ pé ìlú jìbìtì bá ní wọn ni adájọ́ ò lè rí nǹkan kan ṣe ń bẹ̀ nítorí mú yàn sún fúnrun kan báwọn òun náà ni kéèyàn jẹ́ yàní ẹni tó ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba wọ́n ní ọlọ́wọ́n ọba ní ayé ta'lamuna butlana ma tad'una wa tarjunahu fi kalamikum ọlọ́ni ẹ má jẹ́ olówó antum ta'lamun tẹ́yìn náà mọ̀ pé a ìbàjẹ́ jàǹbá náà lẹ́fẹ́ ṣe yìí so òun náà ni pé. Qatada gbàtúwò náà tó ń ṣàlàyé lórí ọ̀rọ̀ àyà yìí ó ní ilam yabna adam anna qada alqadi la yahillu laka haraman ike wọ́n mi yẹn lọ lè mọ̀ ẹjọ́ tí ẹjọ́ ẹjọ́ tí adájọ́ bá dá fún ọ yíwọ̀n ò lè sọ pé nǹkan tó ń jẹ́ haram tí wọ́n náà pé haram ni wàláì kò lè sọ dẹ̀ tán fún ọ tọ́lọ́ ọmọ mọ̀nú ẹ̀mí rẹ̀ pé ah de mọ̀ mọ̀ padà wí ni ẹ̀ náà nígbà tó di pé ọ ní oko owó òlu jẹ ọwọ́ ní ọwọ́ lọ lè wá àwọn àwọn àwọn lọ́ọ̀yà fífítì gbé lọ́ọ̀yà fífítì ní ẹ bá mi kó jọ á wọ́n ní gbogbo àwọn sánù àwọn international lọ́ọ̀yà nbá ti nǹkan ń ṣe àwọn èèyàn nílùú yìí sírò ẹni òun sẹ́ni tó yẹ kí yóò tún máa dunnú sí ni ike wà láì ó le gan àwọn ó tọrọ lè fi wá lọ́ọ̀yà gan Ah. Ah, ó ní agbára àwọn sáà lọ lè kójọ àwọn senior advocate wọ́n wá tó fifty gbogbo àwọn kíní gan kéré náà tó lọ lè kó ah, wọ́n dẹjọ́ òun nù ni ẹ sọ pé kò sé ẹ sọ pé kò sé ṣé kọ́lá kó jẹ́ pé wọ́n á ní pẹ́tọ́ àríbi tá a bẹjọ́ ìlọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́ la yahillu laka halal yẹn ní tó láyà hiyan láyà hilu láka haraman ní tó jẹ́ ìwọ̀ ìjọba ò lè sọ́dẹ̀ tán fún ọ ṣe àmọ́ àwọn tó agbẹ́ni tó jólùbẹ̀rù ọlọ́wọ́n bá ni ṣe mọ̀ pé fún ara rẹ̀ ní ẹ̀rù ọlọ́wọ́n bọ́ bà kò ní dédìí nǹkan yìí tó bá jẹ́ pé bá tiẹ̀ ti dédìí rẹ̀ tán gan wàlá ẹ̀rọ ọlọ́wọ́n tó bá a náà pé pé ṣé gbogbo nǹkan tí mo wá lọ lè kójọ yìí bó ní ṣe ṣe wájú ọlọ́run wàlá yóò wù pé ah ẹ̀jẹ̀ ń da kíní ìkalẹ̀ tí báwọn kan ṣe bẹ́ẹ̀ tí kò sí pé ẹjẹ ah, rà dá ní wọ́ ṣẹgbẹ́ ẹmọ òlẹ̀ sọ pé ẹmọ sọ pé mi ni òun rèé kí ló fà á ni pé ìlú kọjá pé ń bẹ̀rù kí aburú má ṣẹlẹ̀ sí òun kẹ́mọ́yà yẹ òun àmọ́ èyí tó ga jù ní tó akú ìbẹ̀rù ọlọ́run lọ́ba sún yà débẹ̀ náà ni yóò ní ládàá pé ah, hmm, ẹgbà nǹkan yín imam ibn kasir ni kí fa innama qadi bi nahwi ma yara wa tashhadu bi ash adájọ́ ọ̀dájọ́ ń tiẹ̀ pẹ̀lú òǹdíwọ̀n tó bá rí tójú rẹ̀ bá tó ni wàlùkọ́dé basharun adájọ́ sì ní ọmọ ènìyàn ni yukhti wa yusib ó lè ṣe mistake ó lè ọ̀rọ̀ rẹ̀ lè bọ́ sí ngbà mí ó lè ṣàṣìṣe ngbà mi wọ́n ní wà ẹ̀lẹ́mù amẹ́yìn èèyàn ìyẹn ni pé ń tán fẹ́ ká mọ̀ ni pé ana máa ń kọ́dìyàlẹ́ òbẹ̀ bá tẹ̀lẹ̀ ẹni tán bá dájọ́ fún tó pé èrí ìbàjẹ́ ló sì wà ike anna khusumatahu lam tanq lam tanq lam tanq lam tanqadi hatta yajma Allah anna anna khusumatahu lam tanqadi hatta yajma Allah bainahuma yawm al-qiyamah tó ko wona mọ̀ pé en tí on bá ṣe fanfa tó gba nǹkan rẹ̀ yìí ò rí kò rí ọ kò borí rẹ̀ wọn náà lẹ́nu rẹ̀ dùn wọn náà ló lọ́yà tó gbó lẹ́nu adájọ́ sì gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ọ mọ̀ pé tó bá díjọ́ gbé nàlẹ́ kìyàmà ọ̀rọ̀ tí ì parí o ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni fàyàkùdí alẹ́lmọ́bùtìlì lilmuhik bi ajiwadi mímà kọ́dọ̀ bí ililmọ́bùtìlì alẹ́lmọ́hik fi dúnìyà ọlọ́wọ́ bá wà tó ẹjọ́ yẹn dá ẹni tí wọ́n gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún pẹ̀lú àbòsí ọlọ́wọ́ gbà kú lọ́wọ́ àbòsí òdòwò rẹ̀ ń jọ ń padà tó rárá àbòsí ni ẹni tí ẹ̀tọ́ tó kù lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ gba ẹ̀tọ́ yẹn yóò gbélé lọ́wọ́ padà èyí ń lọ kó máa wà nke ah irú nǹkan irú nǹkan tí ń bẹ lọ́wọ́ mi yìí ọlọ́mọ sá sànù mi yóò jẹ́ dáǹkẹ́ padà fún jẹ́ dáǹkẹ́ padà fún wàláìlà azim ẹ̀ńtọ́ lọ́wọ́ bá ṣe irú nǹkan báyẹn fún ah bá ṣe tó kó yọmọ wò pé ìfẹ́ jẹ nǹkan ní nǹkan mọ́tẹ́mí ìfẹ́ mú nǹkan ní nǹkan mọ́tẹ́mí Islam ọ̀fẹ́ rárá bó ṣe lè wò kọ́ ma so kónkálukú wa kéèyàn náà wò ó kéèyàn náà wò ó kéèyàn náà wò ó anabi sallallahu alaihi wasallam ó ní máa ń kí àná inda akhihi mazlamatun ẹ̀ tó wá ṣe pé wọn náà mọ̀ pé àbòsí alábòsí kan bẹ lọ́wọ́ rẹ̀ anabi ni fali yóò xẹlil ho anabi tètè lọlẹ wọnà tóbi tura rẹ lẹ o tóbi sọ kí ni yẹn dẹ tọ qabla an ya'tiya yawmun laysa fihi dinarun wala dirham Ànábì ní kójó díjọ́ tó ṣe pé ò ní rí dirham owó àbí náírà tí wọ́n gbà lọ́wọ́ wọn ò lè rí dá padà mọ́ Ànábì ní illa al-a'mal as-salihah tó pé iṣẹ́ rí yẹn náà mọ́ wá mú iṣẹ́ rí lè yóò fi wá tán Ànábì sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n ń bẹ lọ́wọ́ yẹn tó jẹ́ nǹkan oní nǹkan bó ṣe lè kó kéré ma anábì lọ wá ọ̀nà tó fi lọ lè tú kalẹ̀ yẹn ni pé lọ lè sọ nǹkan yẹn dẹ̀tọ́ tó làbá ṣe kó ti ná nǹkan yẹn lọ padà tí á bàbá yìí mo kó àjọ mo sì padà ta kú pé ǹdámá a sì dàjọ rú yá lọ lè bẹ́ẹ̀ ni wọ́n padà o pẹ̀tọ́ tèmi rèé o tèmi rèé ẹlòmíì yóò yàwó lọ́wọ́ yẹn ni yóò sì ta kú kò ní dá padà mọ́ ẹni wọ́n á sin sin sin sin sin sin gbàtọ́ wáyé ni ìwọ̀n ọlọ́run níbi ọmọ gbàtà mi ṣe kéèké sẹ́kùn <laughs> yẹn mọ ìyáwó lọ́wọ́ ara yàn ẹnìkan wá ń bẹ ajẹmọ́sán ni ibi tó wá lé lé ni pé tẹ́ bá ti wá ya lówó tó bá ní pé hmm, owó mi dà ẹ ní owó ló ná òun gbẹ àmọ́ ah, ìyá mi ló mi mà wà ní ẹ kí má yọ ló ń yọ mi bẹ́ẹ̀ ni yóò tó wá fi lé pé ọmọ fẹ́ jẹ gbèsè ó rí gbèsè yìí ọmọ fẹ́ yá owó lówó yá gbèsè fi kó sọ́run ọmọ ni kékèké la wà àwọn kó kílọ̀ ọkùnrin yìí máa ń wí yìí bàtà sẹ́mọ̀ àwọn ọmọ mi ẹ̀ ti rí pé ète àwọn ète kété yóò wà lọ́wọ́ rẹ̀ tẹ́sì kéré kékeré àwọn gbé kí wọn ò ní sanwó mi mọ́ èyí rẹ̀ ní kẹ́kẹ́ wọn káwọn wọn kò kẹ́ àwọn míì sì mẹ́tọ́ ipa yọ sí kéèké wàláì tẹ́ gbogbo yín tẹ́ bá ti wá ń dáwó sí lọ́wọ́ yìí yóò ti ó ní báyìí ni yóò kọ́ kalẹ̀ nkàlùkù yóò sì mọ máa kẹ̀ báyìí inú pálí ṣúgà ni ó wọ̀ kó wọ́n sí báyìí yóò gbogbo yóò bá kó yín yóò sì kó nǹkan yín wá yóò sì rọ àdálẹ̀ fún yín tiẹ̀ rèé tiẹ̀ yóò kún tó nkàlùkù fún òní so irú àwọn yìí náà wọ́n ń bẹ bẹ́ẹ̀ so irú àwọn tó bá jẹ́ ajẹmọ́sàn ọ̀hún sọjọ́ ọgbìn dàlkìyàmà anabi sallallahu alaihi wasallam ni pé ó dá gbogbo ẹ̀ padà ó dá gbogbo ẹ̀ padà sùnà ni kónkálukú wa wàláì kéèyàn wò kéèyàn wò kọ́dà àwọn kan mímọ̀ mẹ́tọ́ pé àwọn tíra àbí ìwé ní skul ló lè tú owó rẹ tú tíra rẹ bá ti pété ẹni lẹ́ni yọkù bẹ́ẹ̀ yọkù káwá ní ìtẹ̀yàn wà láti rí dá padà mọ́ ń kọ́ ìyẹn lè fi ṣe sàrà fún ẹni yẹn bóyá lómi tó ti kú àbótí ẹ ti wò pé á ah, ìlé pàdé ẹni yìí mo ti fẹ́ rí ìmọ̀ ibi tó bá wà mọ́ sọ apówó náà lọ́dà nípa bí nǹkan kan ni fi nǹkan yẹn ṣe sàrà lórúkọ rẹ̀ pé kọ́lọ̀ nǹkan máa jẹ́ kí sàrà rẹ̀ kọ́ máa bá bá jọ́ gbé ní alikiyama bá ibẹ̀ dìde mọ́ ọlọ́run ọlọ́run fi hàn pé á ah, ó ti ṣe sàrà òun rè òun rè yóò ti rí nǹkan yóò so náà ní gbogbo àwọn nǹkan yẹn tí mùsùlùmí gbọdọ̀ ṣàkíyèsí ni wàá láyé gbọdọ̀ jẹ́ olùbẹ̀rù Ọlọ́run bá o àwọn nǹkan kékèké nǹkan kékèké tó pé yóò wá mú wa di iṣẹ́ èèyàn lọ́wọ́ ẹ gbọdọ̀ ṣàkíyèsí rẹ̀ tó pé yóò wá di ọ̀nà ọ̀la èèyàn lọ́wọ́ níjọ̀gbìn dàlùkìyàmà ẹ gbọdọ̀ ṣàkíyèsí rẹ̀ sùlẹ́yìn náà ẹ gbọdọ̀ kí gbogbo sẹ̀mí ayé yìí kékeré ni wàláì kékeré gbogbo tí ẹ̀ ń òkú yẹn ń kójọ lé ayé kékeré ni alkiyama òun ni nítorí tóbi jù nítorí kí mùsùlùmí kó sì mójútó ní gbogbo ìgbésí ayé rẹ̀ pé sí àlùkìyàmọ̀ mi kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ìníjọ́ bàjẹ́ ìníjíkẹ́ nìkan kán kó fara ní mí ní àlùkìyàmọ̀ sotí ẹ̀ máa ń sọ fún ọ pé mo mo fọ́ lọ́rùn lọ́wọ́ ó dijọ́ gbéra àlùkìyàmọ̀ ń gba nǹkan mi ah so ọ̀rọ̀ imáàn tó lílẹ̀ ni wọ́n sọ fún yàn tí ẹ̀ bá jẹ́ ní tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni ń lọ bá yẹ kí ọbẹ̀ ni pé wọ́n á ń torí ọlọ́run mọ́ yọ̀ǹda mọ́ sọ̀rọ̀ dijọ́ gbéra àlùkìyàmọ̀ wọ́n á gba nǹkan láti sìn kí o ti yá wa kí o ti agbé nǹkan lọ pé ah baba lálẹ́ kìámọ̀ dákun fìsínà lánà lọ fẹ́ komi sí yìí sọ̀rọ̀ pé ó di àlùkìámọ̀ kan ní ee eh, ó di àlùkìámọ̀ ètò tiẹ̀ sọ ètò tiẹ̀ á dànù ó dànù kò kí èèyàn lè yáyà òun yáyà ọmọ ẹ̀ta ọmọ ẹ̀ta nu sọ ọlọ́run kọ́ mọ̀ ṣe wá ní ọmọ ẹ̀ta o sọ kó ṣe wá lẹ́nu tí ẹ̀mí rẹ̀ ti ọ̀rọ̀ tó ti fọ́ ọlọ́run dẹ́rù bà tẹ́lẹ̀ ọlọ́run ọba tókè bá ti sọ̀rọ̀ lọ́wọ́n fún tí ẹ̀mí rẹ̀ ọgbọ́n rẹ̀ rẹ̀ n ti jẹ́ haqiqatul iman gangan nù innamal mu'minuna alladhina idha tuliyat alayhim idha dhukira Allah wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun olùwà ní àwọn mọ̀mìnì gidi wọn náà lẹ́nu tó ṣe pé idha dhukira Allah wajilat qulubuhum tó bá dárúkọ tó bá fọlọ́run rán wọn létí ẹ̀mí yá ìrántí mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ rẹ ti mọ rinú ẹ̀mí rẹ̀ bóyá wọ́n jọ ń fa kankan wá ní ọ̀nà ọlọ́nu ara rẹ̀ ó sì balẹ̀ ara rẹ̀ ó balẹ̀ ẹ pé ẹ bá ń pè é dákun bá ń bẹ́ ẹ bá ń bẹ́ tó àwọn míì bẹ́ tó ipọ́ lọ́wọ́ bá sí wọ́n bá wọn pé ẹ sábà ẹ bá ń bẹ́ ẹ bá ń bẹ́ tí wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan tó bá sì káyà Qur'an fún wọn ní òfin tí ò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tí bá ti ń gbọ́ lẹ́mi ló sì dúró pé ah pẹ̀lú gọ́lọ́n ń ṣe kíní yìí tani kí n má sì máa yìí ah ń jà ó kú bẹ́ẹ̀ yẹn yẹn ni pẹ̀lú gọ́lọ́n ìtì ń jẹ́ haqiqatul iman iná nù wa ala rabbihim yatawakkalun yóò wá dípẹ́ǹd lórí ọlọ́run pé tọ́ ọlọ́run wọn ni mo gbára lé gbogbo àsìkò gbogbo ṣe sí kọ́lọ́n kọ́ mọ́ ṣàṣìwá ní olùbẹ̀rù rẹ̀ kusuwalen tí yóò ọlọ́run tí yóò tóbi lẹ́mi rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wanda wani assalamu alaikum ayyadakum Allah bin nasri ma hukmu tadiyati salatu wajiba وراء الإمام الذي يصلي نافلة كتارية العشاء وراء الإمام المصلي ال... التراوي أخي náà wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún ẹni tí òun fẹ́ kí ọ̀ranyàn àmọ́ ìmáàmù tó fẹ́ kí ọ̀ranyàn yẹn náfìlà ni òun kí lọ́wọ́ òun ni pé sọlátùl elmuftarid khalfal mutanafil náà làwọn afá máa ń pe irú masala yìí yẹn ni pé ìrun ẹni tí òun fẹ́ kí ọ̀ràn yàn lẹ́yìn ìmáàmù tó ń kí náfìlà so àdìsí mẹ́nu Bukhari àti Muslim àdìsí Mu'adh ni Mu'adh bin so wípé tí ó bá ti kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tán so yóò wá tún lọlé irun yẹn gángan yóò tún wà lè kí fáwọn àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ so yóò kí fún wọn nígbà yẹn òun ọmọ ìran fílà tó ti kí tójú ọ̀rọ̀ yẹn pẹ̀lú anabi náfìlà lòun kí àwọn ará rẹ̀ ọmọ wá kí ọ̀rọ̀ yẹn nígbà yẹn so náà ni ẹni tó bá ìmáàmù ti ń kí ẹran tarawih lọ́wọ́ tí wò sí kí ìṣà jọyìn rẹ̀ tó bá ti kí méjì tán tó tó jòkó tóun sálámà ìwọ ò ní sálámà ń tiẹ̀ wọ́n wá dìde wọ́n wá mú méjì wá so méjì yẹn tó bá mú wáhùn ọ́ ẹ̀sẹ̀ wá sálámà so ìyẹn ti kí ìṣá yẹn nìyẹn so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní kí ni ìdájọ́ ẹni tí ó lo ìlàámù tó wá gbọ́ súnà yìí immediately. Eh, ẹn tí ó lo ilham tó ọlọ́wà ní kó gbọ́ súnà ní sọ̀lọ́ sọ́lámù yìí nítorí ẹ̀kọ́ kọ́kọ́ yé ni pé ilhamu yẹn kò lè ṣe nǹkan tọ́lọ́wọ́ bá fún un ntọ́lọ́wọ́ bá ní kọ́ mà kò lè má àìmọ́yẹ́ntẹ́ lo ilhamu mo ti ọmọ kankan so àwọn kan rí kan pé àwọn àwọn àjẹlé yín pọ̀ púpọ̀ jù <laughs> àbí ayé ayé so kò sẹ́ńtà lu kíní ìbú tí ò tí ò lápalá rẹ̀ so wọ́n ti ṣe kíni wọ́n ti gé mọ́kànlá kan nù so wọ́n wọ́n ẹ̀kọ́ mọ̀ pé tán ntí ọlọ́run ò bá fún ọ ò lè má so lẹ́yìn náà ìgbà tó fi ṣéun ó ṣe nígbà tó ti kó ọlọ́run mọ̀ pé nǹkan yẹn kò dáa so ẹ̀yàn lẹ́sẹ̀ lórí nǹkan tí yẹn bá ṣe nígbà tí yẹn ọ̀ mà ntí èyí àrùn yẹn nìyẹn ẹlẹ́mẹ̀lẹ́ wo sùn yóò ní ṣé o ṣe sáwírì ni ah, ah, irú ewu náà ni ah, kò ṣe rí náà máa wí ni àbí òun ṣe é dì sí nǹkan kan máa wí nù ó nǹkan tí o ti ṣe máa wà tó ti mọ̀ pé nǹkan yẹn ọ̀dà ó ti ṣe kíni ó ti pàtì àyàn sọ́ni wọn náà ló kéré kan rí ni lọ́nà ìkọ́ ní kò ní tí ń sísìn ni ẹ máa sọ ti sìn ah n tó burú jù ní ṣe pé ẹ bá kọ́ ọ mọ́ tó ń sọ pé kíní ọ̀dà ebi wọn náà ń ṣe é síbi inú ilé rẹ aríọtọ ìtìjẹ baba ńlá ìtìjẹ àbùkù pé ìtìjẹ pé ìyẹn rọrọ sọnù pé a a a o sì ní kíní ọ̀dà ebi wọn náà ń ṣe é ha yìí ò ní sallallahu a'lam. wọ́n bí assalamu alaikum warahmatullah in the house that they are doing fornication and there is Quran inside that house in what way ca can someone take out the Quran? It's not there only. ẹnu ilé tá ti ń ṣe sinabi tí Quran wà wà ń bẹ gbé mo náà wá gbé Quran sí ẹsẹ̀ tó ní tó nígbàgbọ́ tí mọ́nì rẹ̀ tó ṣe dáadáa tó jòkó dáadáa ṣé yóò máa ṣe zina ni sòwò náà ni pé irú ẹni yẹn ó dáràn kọ́rọ́ nù. No tó bá tún lọ lè fọwọ́ kan kùránì ó sì sì náà ó ní kó o fẹ́ gbé kùránì jáde ṣùgbọ́n tó bá gba kùránì kan tó wọ́n gbé kùránì ọ̀gbọ̀n bú mẹ́ kí ló ń ṣe sì náà fún kí ló ń ṣe sì náà fún tó bá wà pé kùránì yìí o á nǹkan àpọ́nlé ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni so ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run náà sì ni pé ọ̀gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ sí sì náà wala taqrabu zina so ọ yẹ kí ìgbàpọ̀ ọlọ́run ọba yẹn kó disturb ẹni ọ̀hún kọ́mọ̀ṣe sì náà rìn so tura ẹni tó yẹ pé ó bá ṣerú nǹkan báwọn tó bá tún fọwọ́ kan Quran ó dára mọ́ ọ̀ràn nu wallahu alam. olú ni asalaamu alaykum please what is Islamic rule on this on this I found a, a huge amount of money and I keep and uh, I keep on announcing it at the spot and this is getting close to a year now what can I do. naam tó bá ṣe pé owó tí ó jẹ́ owó tó jọjú ni so bó ṣe yẹ kẹ́ ẹ ṣe náà nìyẹn nìyẹn ṣeun so yóò máa polongo rẹ̀ mọ́ sọ yìí tó bá jẹ́ gẹ́gẹ́ fáwọn èèyàn o kà má sọ pé ẹni tó bá sọ owó nù so kó yọjú sí ọ so ẹni tó bá sọ owó nù kó yọjú sí mi tó bá ti wá di pé ó ti tó ọdún kan báyìí tọdún kan yẹn pé téèyàn rí i kọ́mọ kó pé ọdún kan yẹn yẹn yẹn ni tó bá kọ́dún kan yẹn ẹni tó ní hun ẹni tó ní nǹkan yẹn lè ṣe kí ni ẹni tó hí hun ó lè náà ó lè lò sùn lẹ́yìn ọdún kan hun àmọ́ tẹ́ni wọ́n bá tó wá padà dé lẹ́yìn ọdún kan tó wá ń sọ pé ah njọ́ kan sì ń bẹ mo sì sọ owó nù láàrin ìyá yín wọ́n gẹ́gẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ òun sí lójú lọ́wọ́ pé ah mo pé àárín ìyá yín ni wọ́n sọ owó yìí sí nígbà kò síjọ́ tí ìrántí tí mi tínú tí tí kò mọ kamila kí á ah, kú làyẹn sì rí láyé ní àárín yìí báyìí wọ́n ní àìrò ah, owó lẹ sọnù wọ́n ní àfa ah, five hundred five hundred forty ni wọ́n náà pé a dèdè owó yẹn náà nìyẹn o inú bọ́lá kó sí mo fi lálọ́nù kan wé báyìí yóò kàn áá so kọ́ mọ̀ pé kí ni ọ́ da owó rẹ̀ padà fún un ó da owó yẹn padà fún ni so òun ló ó da padà fún so náà ni ẹnu ohun tó wà ń bẹ̀ náà nìyẹn àmọ́ tí ọba rí ẹni yẹn tọ́ aláàlífò yẹn lè jẹ yẹn lè náà. onímọ̀ ní salamu alaykum tó lọ́wọ́ káàtùhù ẹlẹ́kùn tí èèyàn bá kú tó bá bọ́ sí odò ẹlẹ́kùn sí odò náà ni wọ́n máa sin sí àbí ilé ìmọ̀ sin ẹni tó bá kú sínú odò kọ́nìkan sí sí etí odò ìgbàgbọ́ yorùbá nìyí òun gbàgbọ́ yorùbá ni wọ́n ó gbé wá sí wọ́n ó gbé lọ tẹ́ni wọ́n ó gbé lọ síbi tí wọ́n máa ń sin òkú àwọn mùsùlùmí sí wọ́n kẹrùn sí la so wọ́n sì sin bí wọ́n ṣe ń sin òkú mùsùlùmí àwọn kan ó gbé lódò kò kí ń ṣe ìlànà ti anabi sallallahu alayhi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la